ẹnu mi ń sọ nígbà yìí wọn la gbéga láàárọ̀ yìí olúwa gbà ọpẹ́ olúwa gbà yìí gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo olúwa dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo olúwa dáríjì ẹ̀jẹ̀ rẹ̀ kó gbà wá mọ́ ẹ̀jẹ̀ rẹ̀ kó pa wá mọ́ ẹ̀jẹ̀ tú wa ṣe ọrùn tẹjẹ ilé wa lórí ẹ̀jẹ̀ rẹ̀ kó yí ayé wa ká ẹ̀jẹ̀ rẹ̀ kó yí ọ̀nà wa ká ulafenjele yonka yari anuba Jésù Kristi Olúwa tó ní gbàlàwà àmín ọmọ náà jẹ́ kábẹ̀ ìdúpẹ́ lọ́wọ́ tó dúpẹ́ fún pátágbá yìí ẹni tó ní gbogbo agbára yìí ẹ̀ka dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ ńlá èyí tí ìmọ̀ Ísírẹ́lì fún wa fún orí ọ̀fẹ́ ńlá èyí tó fi pa á mọ́ lọ́wọ́ gbogbo orí ọ̀fẹ́ ńlá èyí tó fi kó wa yọ ẹ̀ka sọ pé Jésù ṣe ọlọ́run yóò máa ṣe òwe ẹlẹ́dàá mi ó ṣe ọlọ́run ó ṣe ọlọ́run ó máa ṣe fún ìrìn àjò mi nínú ọdún yìí ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìrìn àjò mi ní ọdún tó lọ ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó ṣe owó tó pè é ó ṣe owó tó ní gbogbo agbára lọ́wọ́ we thank you this morning ẹ ká gbóhùn asókè sí ọlọ́run wọ́n tó jẹ́ fún wa lórí ọ̀fẹ́ yìí oore ọ̀fẹ́ nínú ayé wa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ jésù dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ọlọ́run mà ṣe wo tó pọ̀ nípa tágbára oṣù wo tó pọ̀ nípa tágbára oṣù wo tó nípa tágbára oṣù dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olùgbàlà oṣù olùgbàlà mà ṣe olùgbàlà oṣù olùgbàlà mà ṣe o dúpẹ́ lọ́wọ́ jésù yìí pé jésù ṣe ẹ dúpẹ́ atágbára ò ṣe dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ká fọpẹ́ fún ọlọ́run ẹ ká fìyìn fún ẹ ká fìyìn fún olódùmarè pé jésù ṣe ọba tó pọ̀ nípa atágbára ò ṣe ọba tó ní gbogbo agbára ò ṣe ọlọ́run ìsúlẹ̀lì ò máa ṣe ọlọ́run tó tó lè ṣe ọlọ́run tó pọ̀ nípa agbára ò ṣe ọlọ́run tó ní gbogbo agbára ò máa ṣe ò ṣe ò ṣe bàbá mi ò ṣe ẹ̀mí mọ́ ò ṣe alágbára náà dúpẹ́ lọ́wọ́ jésù yẹn dúpẹ́ lọ́wọ́ olódùmarè yẹn dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yẹn ọlọ́run máa ṣe ọlọ́run àyàn ọlọ́run àyàn ọlọ́run àyàn ọlọ́run àgbẹ̀ ọ̀gá ọlọ́run àfipẹ́ fún ọlọ́run àfi ògo fún ọlọ́run àfi ẹ̀yìn fún ọlọ́run àfi gbogbo ọlá fún gbogbo ìyìn yẹ gbogbo ògo yẹ ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ẹ ká dúpẹ́ lọ́wọ́ jésù ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá fún ohun tí ọlọ́run ń ṣe fún ohun tí ọlọ́run ṣe fún ohun tí ọlọ́run ti dáwọ́lé fún ohun tí ọlọ́run yóò parí ẹ̀ka dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ẹlẹ́mọ ìṣọ̀lẹ̀ oṣù ẹlẹ́mọ ìṣọ̀lẹ̀ oṣù ẹlẹ́mọ ìṣọ̀lẹ̀ ayọ̀ ẹlẹ́mọ ìṣọ̀lẹ̀ àfọ̀pẹ́ fún ẹlẹ́mọ ìṣọ̀lẹ̀ àfi ògo fún ẹlẹ́mọ ìṣọ̀lẹ̀ àfi ọpẹ́ fún ìwọ lọ àfihàn fún ìwọ Jésù olùwòṣù fún orí rẹ̀ lórí ayé wa olúwo fún ìrìn àjò rẹ ìrìn àjò náà tó bá wa rìn ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ká dá gbogbo ẹ padà fún let's return the glory back to the lord that honor back to the king lord that is faithful righteous god ọlọ́run mọ́lẹ̀ òṣù ẹni mọ́ ìṣẹ́lẹ̀ òṣù ẹni mọ́ ìṣẹ́lẹ̀ òṣù àgbàlagbà tó ṣù olúwo mọ̀ ṣù olúwo mọ̀ ṣù ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí. olùgbà ló ṣú ẹ ká gbé ọlọ́run ọ̀gá láàárọ̀ yìí ẹ ká dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ thank him appreciate him give honour that is due to him praise and glory to his name exalt him because he is the Lord ẹ ká dúpẹ́ pé torí pé ó jẹ́ ọlọ́run ẹ ká dúpẹ́ pé ó jẹ́ ọba ìmọ́lẹ̀ lórí ayé wa ẹ ká dúpẹ́ pé ọlọ́run ṣú. olùgbàlà mi ó máa ṣe ọlọ́run mi ó máa ṣe ọlọ́run mi ó máa ṣe é dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ọlọ́run ńlá ó ṣe ọlọ́run tó tóbi ọlọ́run tó tóbi ọlọ́run tó tóbi ọlọ́run tó tóbi ọlọ́run tó tóbi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ọba tó pọ̀ nípa tá gbá ọba tó ní gbogbo agbá lọ ọba tó ní gbogbo ẹ̀yìn lọ́wọ́ oṣù olórí ayé oṣù ọlọ́run mi ò mọ̀ sí ọlọ́run ìmọ́lẹ̀ oṣù ẹ̀ka dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ olùgbà ló mọ̀ sí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run àyàn ọlọ́run àyàn ọlọ́run àyàn ọba tó pọ̀ nípa àtàgbára oṣù ọlọ́run àgbé ọ̀gá ọlọ́run àfi ọpẹ́ fún ọlọ́run àfi ìyìn fún ọlọ́run àfi ògo fún ọ ìwọ tó bá wà rìnrìn àjò ayé ọ mo tún bá débi tá a dé yìí ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ jésù olùgbà ló ṣe olùgbà ló máa ṣe olùgbà ló máa ṣe olùgbà là á yìn ọpẹ́ fún olùgbà là á fún jésù ṣe dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ẹ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí ó ṣé kábíyèsí ó ṣé ọlọ́run mi ó ṣé ọlọ́run mi ó yìn ọ́ ọlọ́run àgbẹ̀ ọ̀gá adúpẹ́ fún orí ọ̀fẹ́ ètò fún wa orí ọ̀fẹ́ lẹ́ẹ̀kan sí orí ọ̀fẹ́ ẹ ká lọ́wọ́ lórí ọ̀fẹ́ yìí ọlọ́run jésù ṣé olórí ọ̀fẹ́ ńlá ẹ ká fún wa aláàánú aláàánú wa aláàánú aláàánú aláàánú aláàánú. ṣe olùgbà ló ṣe olùgbà ló ṣe olùgbà ló ṣe olùgbà ṣe jésù ṣe jésù àyàn olùgbà ló ṣe o jésù thank you Exhort him dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ọba tí ò dojú ìgbàgbọ́ tì ọ́ ọba tó jẹ́ ìmọ́lẹ̀ fún ayé wa jésù ṣú jésù ṣú ẹ̀yàn bá ògo torí òun lọ lọ́run bẹ́ẹ̀ kò yan ọba ògo dúpẹ́ lọ́wọ́ jésù yìí dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ fún ìyanu tó fi hàn bẹ́ẹ̀ ni fún ìyá tó fi hàn lórí ayé wa lórí ayé ọmọ fún ìyá tó fi hàn nínú ilé wa fún ìyá tó fi hàn ní ọ̀nà wa gbogbo ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run ò ṣeun ọlọ́run ò ṣeun ọlọ́run ò ṣeun ọlọ́run ò ṣeun ọlọ́run àyàn láàárọ̀ yìí jésù agbé ọbẹ̀ kábíyèsí ṣe jésù ṣe olúwa olúwa ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ẹtì tó bí olúwa ẹtì tó. to tá a bá kà á tá a bá wò dáadáa ọlọ́run ló dó tì wá òun ló pa wá mọ́ òun ń dáàbò bò wá ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún tí ọlọ́run ṣe yìí o orí olúwa ni ìpamọ́ owó tó ṣe pàtàkì ní àìmọ̀bí tá à ń lọ ó jẹ́ aláàbò fún wa àárín sọ̀tún àárín sósì ọba tí òjò burú fún ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run mo kárí mo kárí kò ṣeé kà tán ọlọ́run wo ohun tó ṣe máa yé mi kò ṣeé sọ. So ẹ o ẹ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ó pọ̀ jù orí ńlá orí ojoojúmọ́ orí ìgbà gbogbo orí ọjọ́ ọjọ́ orí ọ̀fẹ́ àánú ìgbàlá ọkàn mi èyí tó ṣe pàtàkì sùúrù tó ní fún mi èmi ẹlẹ́ṣẹ̀ yìí ọwọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ohun tó ṣe yìí olùgbà ló ṣe fún ohun tó ṣe inú ayé mi ọlọ́run sọ́lé ó ṣe fún ohun tó ṣe inú ayé ọmọ mi ọlọ́run tó ṣe lórí ṣe fún tó ṣe nínú ilé mi ọlọ́run tó ṣe lórí ṣe fún tó ṣe nínú ayé àwọn ọmọ mi gbogbo ẹ ká fi fun fún olúwa nítorí pé ọlọ́run yìí ṣeun nítorí pé àánú tẹ̀ dúláìlá ẹ ká fi hàn fún nítorí pé ó ṣeun ọba tí òjò ọba tí òjò ọba tí òjò ṣeun ọlọ́run ní solution ọlọ́run ní solution ọlọ́run ní solution ọlọ́run tó pọ̀ nípa tágbára oṣù gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa ẹ ká sọ fún ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo níwájú rẹ̀ olúwa dáríjì èmi ẹlẹ́ṣẹ̀ tó tọ̀ wá o èmi tí kò yẹ láti képe ọ́ mo tó tọ̀ wá olúwa ṣàánú fún mi olúwa dárí àṣírí dè mí jì ọ̀run ṣàánú fáyé mi lónìí olúwa ṣàánú fún mi olúwa dárí ẹ̀ṣẹ̀ méjì mi pé ká porúkọ jésù dáadáa pé ẹni mọ israẹli kó ṣàánú fún ayé rẹ bí kò dárí gbogbo àṣíríjì gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo èyí tó ń jẹ́ ká rí ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo èyí tó ń jẹ́ ká rí ọlọ́run alààyè ẹ porúkọ jésù ọlọ́run dáríjì mi ọlọ́run sọ́dàgbà orúkọ jésù orúkọ jésù ọba tó pàmí pàtàgbà wúrọ̀ dárí gbogbo àṣírí ask the Lord to forgive everything every iniquity in your heart every iniquity in your life gbogbo ẹ̀ṣẹ̀ mi ìtúnjẹ rí ìwọ Ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ mi tí ń já mi kulẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ mi tí olùfisùn lò níwájú rẹ lónìí lórúkọ Jésù Olúwa dárí àṣídé mi jì mí Olúwa yà mí sí mọ́ ọmọláwọn lanu gbàdúrà Olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa yà mí ẹ po Jésù dáadáa mẹtukura takarawa ẹ gbàdúrà kí Ọlọ́run kó dárí ẹ̀ṣẹ̀ wájú wa. wípé ìyá wa sí mà olúwa dára ẹ̀ṣẹ̀ méjì mi ma náà ń tó kó bra dáyà wa sọ fún jésù kó dárí olúwa dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo gbogbo ẹ̀ṣẹ̀ mi nínú gbogbo ẹ̀ṣẹ̀ mi nínú wà mẹ gbogbo ẹ̀ṣẹ̀ tó ń jẹ́ kí ẹ sọ fún Jésù dáadáa Olúwa dárí àṣírí èmi jì mí gbogbo ẹ̀ṣẹ̀ mi níwájú ìwọ Ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ mi ní ọ̀nà gbogbo nkàtà labàṣẹ kolobusata bá kú nítorí mẹsẹ ń tẹlẹ wọn ẹlọmọlọrun lánàá gbàdúrà gbogbo ẹ̀ṣẹ̀ mi tó lè mú ìjà wá ètò lè mú ìdájọ́ wá sórí ayé mi ní orúkọ Jésù Lord forgive me that very sin Olúwa dáríjì mí E Olúwa e dáríjì e mi Olúwa dáríjì mi mazuko tó kélẹ́ bàkàbà mazuko tó lè má káyàbà màkàrúbù sóńtólébò ẹgbàdúrà sọ fún Ọlọ́run Olúwa dáríjì mi Olúwa dáríjì mi Olúwa dáríjì mi Olúwa dáríjì mi ẹ̀jẹ̀ kó wù ẹ́ má gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa pẹ̀lú kó dáríjì sọ mí di tirẹ̀ ẹ pe orúkọ olúwa wẹ̀ mí mọ́ wash me and make me your own ẹ sọ fún jésù láàárọ̀ yìí olúwa wẹ̀ mí mọ́ wẹ̀ mí mọ́ kó wá sọ mí di tìẹ ó wẹ paul mọ́ ó wá sọ paul the apostle ó sọ di tìẹ ẹni tó ń tì wọ́n nínú prison ẹni tó ń pa wọ́n tó ń dúgbà táwọn yẹn bá ń sa àwọn èrò kó tó ń gbaṣọ wọn dání mọ́ọ̀lẹ́sọ náà ló ń pa wọ́n nìyẹn ẹ pa wọ́n ó dọ́bi tá a dó sí kò sẹ́ni tó máa mú wa ń bí yìí ọlọ́run sì sọ ó wẹ̀ mọ́ ó sì sọ di tiẹ̀ ẹ pé orúkọ jésù bíi tẹ́ wà sẹ́ olúwa ọlọ́run alààyè olúwa wọ ẹ̀mí mímọ́ olúwa wọ ẹ̀mí mímọ́ kó o wá sọ mí di tiẹ̀ wẹ ọmọ mi wọ́n wẹ aya mi mọ́ kó o wá sọ di tiẹ̀ somebody open your heart to pray orúkọ jésù ọlọ́run alààyè olúwa wọ ẹ̀mí mímọ́ nínú ìṣèlú nínú wà mí kó o wá sọ mí di tìrẹ ó yá ó yá ẹ sọ dàdúrà ọlọ́run alààyè wẹ̀ mí mọ́ ní orúkọ jésù olúwa wẹ̀ ayé mi mọ́ ọmọlọ́run lanu kó pe jésù olúwa wẹ̀ mí mọ́ kó wá sọ mí di tiẹ̀ ó yá yẹ sọ fún jésù olúwa ọlọ́run alààyè wẹ̀ mí mọ́ kó sọ mí di tirẹ̀ ó yá sọ fún ọlọ́run olúwa wẹ̀ mí mọ́ kó sọ mí di tiẹ̀ ẹ gbàdúrà kẹ́ sọ fún jésù kó wẹ̀ ọ́ mọ́ kó wá sọ ọ́ di tirẹ̀ olúwa wẹ̀ mí olúwa sọ mí di tirẹ̀ ẹ gbàdúrà ẹ sọ fún ọlọ́run ọlọ́run alààyè olúwa wẹ̀ mí mọ́ kó o sọ mí di tirẹ̀ lápárùsù tó kẹlẹ́ bá ẹ gbàdúrà kẹ sọ fún ọlọ́run olúwa wẹ̀ ayé mi mọ́ kó wá sọ mí di tirẹ̀ olúwa wẹ̀ ọ̀nà mi mọ́ kó o sọ di tirẹ̀ olúwa wẹ̀ ẹ̀ṣẹ̀ mi mọ́ kó o sọ di tirẹ̀ ní orúkọ jésù wẹ̀ mọ́ kí n jẹ́ irinṣẹ́ ní ọwọ́ rẹ bàbá ní orúkọ jésù ọlọ́run lánàá gbàgbà ẹ pé jésù yìí olúwa wẹ̀ mímọ́ kó sọ mí ní tìrẹ olúwa wẹ̀ ayé mímọ́ kó sọ mí ní tìrẹ olúwa wẹ̀ ọ̀nà mímọ́ ẹ gbàdúrà kẹ́ sọ fún ọlọ́run pé kí ọlọ́run kó wẹ̀ ọ́ mọ́ pé kó wá sọ ọ́ di tirẹ̀ ní orúkọ jésù olúwa wẹ̀ mímọ́ sọ mí di tirẹ̀ tú mi ṣe tú ìwà mi ṣe tú ìṣe mi ṣe tú èrò mi ṣe ní orúkọ jésù olúwa wẹ̀ mímọ́ kó sọ di tirẹ̀ kó tú mi ní orúkọ jésù tú mi ṣe ọlọ́run tó lè ṣe ọlọ́run ọlọ́run dájá gbàdúrà pé kí ọlọ́run kó tún wá ṣe làtẹ kóró sàtàndàyà màtó kóró sẹ̀ńtẹ́lẹ̀bà bàtó kóró takátàyẹ bẹ̀ẹ́dọ́nbọ̀nbó sotólégàbà ẹ gbàdúrà pé kí ọlọ́run ọ̀run kó tún ọ ṣe kó tún ọ ṣe nú ìwà kó tún ọ ṣe nú ìṣe olúwa tún mi ṣe nú ìwà mi tún mi ṣe nú ìṣe mi gbogbo ní orúkọ jésù ó yẹ ẹja gbàdúrà ọlọ́run wẹ̀mí mọ́ kó o tú mi ṣe ní ọdún yìí wẹ̀mí mọ́ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa wọ́n ní Énọ́kù ó bá ọlọ́run rìn kò sì sí mọ́ ó bá ọlọ́run rìn ọlọ́run sì mú lọ ọlọ́run mú and God took him hallelujah I don't think he's dead mi ò rò pé ó kó bọ́lọ́run rìn ọlọ́run sì òkè má bọ̀ ọlọ́run sì mú lọ Elijah bá ọlọ́run rìn ọlọ́run gbé ọlọ́run fi kò sì jẹ́ orí kú àwọn méjì tí ò kú nìyẹn èèyàn méjì yẹn ni kò kú tí ó ti kú tọ̀hún kú orí ọ̀fẹ́ dájú fún ọlọ́run kan òdìdí mú ọlọ́tọ̀run àìkú hmm. ṣùgbọ́n there's a purpose for it ó nídìí ó sì ní nǹkan tó ṣe máa ṣe hallelujah gbogbo ẹ̀rọ jẹ́ gbèsè pro hallelujah I know the sociological aspect um, on this matter, you know, but some believe Elijah, um, àwọn kan be pé Elijah tàbí Mósè ni, àwọn kan rò pé Enoch tàbí àti Elijah ni tó dáwọn tí ò tí kú nìyẹn fún iṣẹ́ ìgbà kẹ́yìn hallelujah uh, so there's a theological aspect there but wọ́n lórí ọ̀fẹ́ gbà orí a ló dájú fún wọn ẹnìkan sọ̀rọ̀ ọjọ́ kan it depends how we see things ó ní ó ní ó ní balẹ̀ ni ó ní pé mẹ̀túsẹ́là púpọ̀ dàgbà àyà ni he has no purpose no no èmi no èmi sọ fún ti inú ọkàn mi pé no orí ọ̀fẹ́ ló gbà tẹ́nìkan ò gbà rí ẹ mọ̀ orí ọ̀fẹ́ ni kò sẹ́ni tó ti beat ọlọ́run látijọ́ àti àti ń dáyé wọ́n sọ pé nìkan tó èjì yẹn mọ́ kò sí kò sẹ́ni tó tó èjì yẹn mọ́ ṣé kò ń ṣe orí ọ̀fẹ́ nìyẹn lórúkọ jésù ayé yóò rí orí ọ̀fẹ́ tí yín gbà láàrin ẹbí ẹ ṣàmì dáadáa orí ọ̀fẹ́ ni ẹ kọ dàgbà ní ìpèdísẹlà àmọ́ tó ṣe ohun tó ṣe là ń sọ yìí ní the oldest man in the world orí ọ̀fẹ́ tọ́lọ́run gbé lọ́wọ́ nìyẹn èmi ò mọ bí tẹ́ ti ń gbàdúrà èmi ò mọ bí tẹ́ ń bá ọrùn sọ orí ọ̀fẹ́ tí ò ti wọnú ìran rí orí ọ̀fẹ́ tí ò ti ṣẹ̀ láàrin ẹbí rí orí ọ̀fẹ́ tí ọ̀rẹ́ ò ti gbà yìí lórúkọ jésù bẹ̀rẹ̀ látinú ọdún yìí lọ lórúkọ Jésù ọ̀rọ̀ kò gbélé yín lọ́wọ́ orí ọ̀fẹ́ yẹn orí ọ̀fẹ́ ńlá màtókò rábìtàládà pé ẹ lórí ọ̀fẹ́ yẹn gbà ẹ orúkọ Jésù sọ mí di mímọ́ kó wá jẹ́ kí n jẹ́ tiẹ̀ lọ Olúwa sọ mí di mímọ́ kó wá jẹ́ kí n kí ayé mi ayé ọmọ mi rábà rábà ń dára kú so tó kí ọ̀nà orúkọ kó wá jẹ́ tiẹ̀ tí sọ́nà ọba ti jẹ́ ti ọlọ́run ògo bú jáde ọ̀nà ọba ti jẹ́ ti ọlọ́run ògùn dé óyá óyá óyá ẹgbẹ́ àdúrà máa jẹ́ ti ẹgbẹ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa mú mi fún mi lọ́kàn ọpẹ́ sí ọ mú mi lọ́kàn. jẹ́ kí n wúlò fún ọ ayé mi polongo ìwọ láàrin ẹni tí ó orí ọ̀fẹ́ tí nǹkan ẹni ò tí ì gbà rí wọ́n ìtúsẹ̀ lágbá díẹ̀ kì í kó dàgbà yà orí ọ̀fẹ́ dájú fún tẹ́lẹ̀ nìkan kò gbà dùn níyì àìmọ̀ kò sẹ̀sẹ̀ tó tún gbà mọ́ tó lẹ́yìn ìgbà ọlọ́run ti rìdí sọjọ́ bẹ́ẹ̀ ọlọ́run ti rìdí sọjọ́ èèyàn ó ọjọ́ èèyàn a máa jẹ́ one twenty hallelujah from one twenty dábìdì sọ pé èèyàn bá tún dé seventy ó tún lọ sílẹ̀ sí hallelujah ẹ pé èèyàn tó máa dúpẹ́ ni pé èèyàn bá pé seventy kò máa dúpẹ́ ẹ orí ọ̀rọ̀ ta lọ́rùn tó yẹ fún ọ̀fẹ́ yẹn ṣùgbọ́n orí ọ̀fẹ́ yẹn ṣe ń bọ̀ fún wa ní ìgbà tàbá bá bá Jésù jọba at the one thousand millennial reign with Christ one thousand years millennial reign with Christ tó ṣe ń bọ̀ ṣùgbọ́n báyìí o kò tí ì sí orí ọ̀fẹ́ yẹn kò sẹ́ni tó gbé over nine hundred and something no kò sẹ́ni tó bẹ́ẹ̀ ẹ sọ fún Jésù olúwa wẹ̀ mọ́ jẹ́ ń jẹ́ tiẹ̀ jẹ́ ń wúlò fún ọ jẹ́ ní orúkọ Jésù ayé kó polongo rẹ ní orúkọ Jésù láàrin ẹbí ìwọ tó ti rọmọ bí yẹn ìwọ tó ti rọkọ yẹn polongo rẹ pẹ̀lú ìyanu lónìí ayé polongo rẹ ní orúkọ Jésù ọmọ polongo rẹ ní orúkọ Jésù iṣẹ́ polongo rẹ. ikapatuda basanta lè pronto síkẹ́ gbàdúrà ẹ sọ fún ọlọ́run olúwa jẹ́ n wúlò fún ọ ayé mi yìí ayé ọmọ mi yìí iṣẹ́ mi yìí ilé mi yìí ní orúkọ jésù kó polongo ìwọ ọlọ́run ọlọ́run lanu la làpàrọ̀ sàtà lè pronto sàndéyà làǹbranda kélébọ̀ ayé mi jó polongo rẹ ayé ọmọ mi jó polongo rẹ nínú ọdún inú oṣù yìí ní orúkọ jésù bẹ̀rẹ̀ láti ọdún lọ gbúà gbúà lórúkọ jésù kristi olúwa wá sọ fún jésù àkókò tó olúwa gbé iṣẹ́ rẹ dìde lórí ayé mi ẹ orúkọ jésù gbé iṣẹ́ rẹ dìde ọlọ́run ọ̀run ó sọ̀kalẹ̀ wá o wá fi agbára rẹ hàn ẹ kú orúkọ jésù bìtẹ̀ wá olúwa gbé iṣẹ́ rẹ dìde iṣẹ́ kó olùwòsàn ní ọ iṣẹ́ kó olùtúsílẹ̀ sílẹ̀ ní ọ olùdáǹdè ni ọ́ ọba tó ra ayé rẹ padà ni ọ́ olúwa gbé iṣẹ́ rẹ dìde nínú ayé mi lágbẹ̀ láti inú oṣù yìí lọ lórí bísínẹ́sì mi o lórí ayé ọmọ mi ni lórí ilé mi ni lórí ọkọ mi ni ẹ fi orúkọ Jésù ọlọ́run tó kọ̀ nípa àdàgbà olúwa gbé iṣẹ́ rẹ dìde ó yá ó yá ó yá ó yá ó yá orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù ó yá ó yá olúwa gbé iṣẹ́ rẹ dìde màkórí màkúta kàbàyàbà laprendo shintelegom ẹ gbàdúrà olúwa gbé iṣẹ́ rẹ dìde ọlọ́run tó pọ̀ nípa tagbára ní orúkọ jésù olúwa gbé iṣẹ́ rẹ dìde ní orúkọ jésù olúwa gbé iṣẹ́ rẹ dìde olúwa gbé iṣẹ́ ńlá rẹ dìde ní orúkọ jésù sínú ayé mi lónìí olúwa gbé iṣẹ́ rẹ dìde sínú ayé ọmọ mi lónìí olúwa gbé iṣẹ́ rẹ dìde sí ilé mi lónìí olúwa gbé iṣẹ́ rẹ dìde sọ́nà mi lónìí ẹ gbàdúrà ẹsọ fún jésù pé kí ọlọ́run kó gbé iṣẹ́ rẹ̀ dìde iṣẹ́ ńlá yẹn ní orúkọ jésù ètò sọ ọ́ di ọlọ́mà iṣẹ́ ńlá yẹn ètò fún ọ ní àṣeyọrí iṣẹ́ ńlá yẹn ètò ọ̀nà àbáyọkọ ayé rẹ iṣẹ́ ńlá yẹn tó jẹ́ kórìí rẹ gbàbọ̀dè iṣẹ́ ńlá yẹn lórúkọ jésù ní orúkọ jésù ètò ìdásọ àṣírí bu ayé rẹ ní orúkọ Jésù iṣẹ́ ńlá yẹn ń dalaba wo sataya Olúwa gbé iṣẹ́ rẹ dìde nínú ayé mi ni Olúwa gbé iṣẹ́ rẹ dìde gbogbo tó ń di iṣẹ́ mi rẹ lọ́wọ́ nù ayé mi ní orúkọ Jésù gbogbo tó ń di iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ nù ayé mi ni ní orúkọ Jésù Olúwa mú kó Olúwa mú kó oyá oyá oyá oyá oyá ẹ gbàdúrà ní orúkọ Jésù gbogbo tó ń di iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ that is blocking away God's word God's blessing ní nàbàkúta káyà ẹ gbàdúrà pé kí ọrùn kó gbé iṣẹ́ rẹ̀ gbọ́ àdúrà olúwa wa ó ti tó àkókò. ó ti tó àkókò. ó ti tó àkókò. kọ́rọ̀ mi kò dayọ̀. ó ti do I? alààyè olúwa dìde nú agbára rẹ àkókò tó fún àṣeyọrí mi olúwa dìde nú ògo rẹ ọdún èrè kó gbọdọ̀ tó bọ́mọ mi lọ́wọ́ olódùmarè ọdún èrè yóò jẹ́ ọdún àṣeyọrí fún mi yóò jẹ́ ọdún ẹ̀rí mi kò gbọdọ̀ jẹ́ ọdún ẹkún mi ọ̀pọ̀lọpọ̀ ní sátani lè sọ ọdún tó kọjá di ọdún ẹkún fún wọn o ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ní ọdún tó kọjá yẹn sátani ó sọ ọdún yẹn di ọdún àìlèmágbàgbé ọdún unforgettable year ṣùgbọ́n kò wá ní kò wá kò sí ayọ̀ mẹ́ ṣùgbọ́n wọn lè gbàgbé ẹ̀ ṣe tí nǹkan ṣẹlẹ̀ sí a fẹ́ gbàgbé lè gbàgbé ọmọ ìjọba yẹn so ó bọ ẹ̀kọ́ ọlọ́run ṣe ọdún ìlọ́dún mi olúwa ó ti tó àkókò gbórí mi sókè ẹ̀kọ́ ó ti tó àkókò lànà àbájọ fún mi ó tó àkókò ọ̀mí kò tẹ̀ ó tó àkókò fún wa agbára agbára ńlá tó fi ń jẹ ọlọ́run yẹn agbára kan ni agbára ó fi ju sátani ta fi ń pè ní ọlọ́run agbára tó fi ń jẹ ọlọ́run bá a fi yan dọ̀rọ̀ ayé mẹ́ ní orúkọ jésù agbára tó fi ń jẹ ọlọ́run ìparó sátayaba agbára tó fi ń jẹ bẹ́ẹ̀ ó ṣe àní agbára tó fi ń jẹ bẹ́ẹ̀ ẹ forúkọ jésù ó yá àkókò ètò àkókò orí èmi tó àkókò àṣeyọrí èmi tó àkókò ìbùkún mi tó ọmọ ọlọ́run gbàdúrà sẹ́ mo àkókò pé kí ọlọ́run kó lànà it's time ní orúkọ Jésù it's time ìkàtẹ́lẹ́wò it's time ìkàbàlàbàyà it's time for my lifting up it's time in the name of Jesus to recover it all láti gbẹ̀dọ̀ mi padà it's time in the name of Jesus to overtake ẹ kú orúkọ Jésù àkókò tó ọlọ́run alààyè àkókò tó ọlọ́run alààyè àkókò tó lórí ayé mi ọlọ́run alààyè àkókò tó ọlọ́run alààyè lórí iṣẹ́ mi àkókò tó ọlọ́run alààyè lórí ayé àwọn èèyàn yìí nínú ayé àwọn ọmọ àwọn èèyàn yìí ní orúkọ jésù ọlọ́run la ló gbàdúrà ò bá ké pé mo ní kákọ́ wo ó bá ọlọ́run jàkadì méjì sọ pé ó borí orúkọ jésù ó dán kí ọlọ́run kò ṣe tiwọn ọdún yẹn àkókò tó láti gba ayé mi fún mi àkókò tó láti gbé mi dìde gbúà dùà lórúkọ jésù kìsìtì olúwa wa ẹ gbogbo tó jẹ́ pé gbà míì kò yẹ pé ọlọ́run ò fẹ́ fún wa ní kinní yẹn kò yẹ pé ọlọ́run ò fẹ́ fún yàn lọ́mọ ẹ wá kí ló tẹ́ kí èèyàn ṣe ọlọ́run tó bẹ̀ tó fẹ́ fún wa ní ọmọ tàbí fẹ́ fún lọ́kọ tàbí tó fẹ́ fún wa ní ìbéèrè ẹ̀dùn ọkàn wa èèyàn àbí àbí ọ̀fẹ́ ni ọlọ́run kí wọ́n á ṣe fún ọlọ́run báyìí tó lọ́run wá ń wò mí ràn tí ò fún mi ń tèmi ọlọ́run fẹ́ fún wọn ó ṣe fọ́ bá ó tún ṣe tìjú ìlọ́tọ̀ ni àwa ọmọ yẹn ọlọ́run sọ pé òun máa gbàgbé wa agbára kan fẹ́ ká máa ká pẹ̀lú nǹkan yẹn tó bá lè má jẹ́ ká rí yẹn pé at one point in time á wá a pa ọlọ́run sí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ìjó ìjó we are passing through the test like the test of Job ó lè má lè di Job yẹn kó ń pa ọmọ tó ń pa àyà tó ń ṣe tó ń pa the trial of life the test of time where God is trying tó fẹ́ fi ọ yan àkàkẹ́yìn pé kò sí kó tó ṣe fọmọ ẹni yóò kú dúró tì ni so ọlọ́run is looking at us and you know hallelujah ẹ wá porúkọ jésù so sáwọn ẹ máa ń jẹ́ bí olùdènà sáwọn ẹ máa ń jẹ́ bí olùdíwọ́ ohun rere ẹ wá porúkọ jésù yẹn ẹ wá gbogbo tó ń di ire yẹn lọ́wọ́ gbogbo tó wá ń di ọmọ mi gbogbo tí ò jẹ́ kí rí ọmọ bí yẹn o ọmọ wò láti bí gbogbo tí ò jẹ́ kí tọkọ yẹn gbogbo tí ò jẹ́ kí ní aya yẹn gbogbo tó jẹ́ kí n ní àṣeyọrí yẹn gbogbo tó wà ní ọ̀nà olúwa mú kó ẹ pé orúkọ jésù gbogbo tó wà ní ọ̀nà mi olúwa mú kó tí ò jẹ́ kí ìyanu yẹn farahàn kó jẹ́ ohun tó fẹ́ fún mi farahàn ọlọ́run ti sọ nípa ètò tiẹ̀ he has declared his mind and he has made he has made it known to us ó ti jẹ́ ká mọ̀ pé òun ọlọ́run yìí òun ò robi kò ó òun ọlọ́run ro ayọ̀ tó máa bà ọ́ ló jẹ́ kò ó ó ní inú rí tọ́ the afterward shield ó ní mo mú èrò tí mo ní sí ọ ó ní kò ń ṣe èrò fún ibi tàbí fún ìbànújẹ́ ẹ po orúkọ Jésù gbogbo tó wá jẹ́ bí ìdíwọ́ gbogbo tó jẹ́ bí ìdènà ní ọ̀nà mi ní ìrìn àjò mi yìí gbogbo tó ń fa ògo Ọlọ́run sẹ́yìn gbogbo tó ń fa ẹwọ Ọlọ́run sẹ́yìn ayé mi Olúwa ṣẹ́gun ẹ̀ mi láàárọ̀ yìí Olúwa ṣẹ́gun ẹ̀ mi láàárọ̀ yìí Olúwa ṣẹ́gun ẹ̀ mi láàárọ̀ yìí ẹ ṣe gbàdúrà sẹ́ wọn tó jẹ́ bí ìdíwọ́ ní ọ̀nà ayé mi wọn tó jẹ́ bí ìdènà náà láyé àwọn èèyàn yìí ẹ po orúkọ Jésù mo jẹ́ bí ìdíwọ́ ní ìrìn àjò mi rẹ̀ mo tún jẹ́ bí ìdíwọ́ lọ́nà mi Olúwa mú kó Olúwa mú kó Olúwa mú kó Olúwa mú kó Olúwa mú kó gbogbo tó ń di ògo Ọlọ́run lọ́wọ́ lórí ayé mi ẹ gbàdúrà sẹ́ Olúwa mú kó gbogbo àfìyàjẹni ogun tó ń túra ẹ̀ mú ogun tó ń bá ayé mi lérí lọ́wọ́ ìta kì gbọ́ kì gba ogun ní orúkọ Jésù Olúwa fún mi ṣẹ́gun lórí ẹ̀ Olúwa fún mi ṣẹ́gun lórí ẹ̀ olúwa fún mi ṣẹ́gun lórí ẹ̀ olúwa fún mi ṣẹ́gun lórí ẹ̀ ẹ gbàdúà nínú ọdún oṣù yìí fún mi ṣẹ́gun give me victory over that battle give me victory in the name of Jesus over that battle over that sickness over that disappointment ẹ fún mi ní ṣẹ́gun ẹ fún mi ní ṣẹ́gun ẹ fún mi ní ṣẹ́gun ẹ fún mi ní ṣẹ́gun ẹ fún mi ní ṣẹ́gun ẹ fún mi ní ṣẹ́gun nínú ẹ fún mi ní ṣẹ́gun nínú ẹ fún mi ní ṣẹ́gun ẹ gbàdúà ẹ bèrè fún ìṣẹ́gun ẹ gbàdúà ẹ bèrè fún ìṣẹ́gun ẹ gbàdúà ẹ bèrè fún ìṣẹ́gun ẹ gbàdúà ẹ bèrè fún ìṣẹ́gun ẹ gbàdúà ẹ̀mí fún ìṣẹ́gun olúwa ọlọ́run aláyè olúwa fún mi ní ìṣẹ́gun olúwa ọlọ́run aláyè olúwa fún mi ní ìṣẹ́gun olúwa ọlọ́run aláyè olúwa fún mi ní ìṣẹ́gun gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa ìṣẹ́gun yẹ kó jẹ́ tèmi láti inú àdúrà ẹ̀ lọ láàrọ̀ yìí ẹ o ìṣẹ́gun yẹn ìṣẹ́gun yẹn lórí àìsàn yẹn ìṣẹ́gun yẹn lórí àmúbọ́ yẹn lórí àṣetì yóò jẹ́ tèmi láti sin lọ ìṣẹ́gun yẹn yóò jẹ́ tèmi láti máa àdúrà yìí ìṣẹ́gun yẹn tó jẹ́ tèmi tó kó fa ìṣẹ́gun yẹn kó jẹ́ tèmi ìṣẹ́gun yẹn pé mo ti bọ́ lọ́wọ́ ogun ilé ìṣẹ́gun yẹn pé mo ti bọ́ lọ́wọ́ ogun àṣetì ìṣẹ́gun yẹn pé mo ti bọ́ ẹ̀pọ̀ orúkọ Jésù yóò jẹ́ tèmi láti sìn lọ ìṣẹ́gun yẹn kó jẹ́ that victory let me mine somebody pray let that victory be mine ìṣẹ́gun yẹn kó jẹ́ tèmi ìṣẹ́gun pé mo ti rọ́nà àbáyọ wò ní orúkọ Jésù ó yá ó yá ó yá ó yá ọmọlọ́run lanu gbàdúrà o ye egbadua se ma to koraa bata isegunye ko jeti egbadua isegunye ko jeti ni ooruko jesu ki isegunye jeti waa n'inu adua yi oorua je ki isegunye jeti waa n'odun yi omedoja egbadua eja ape jesu n'ejaso fun ọlọrun alaye yi isegunye ko jetiwa isegunye ko jetiwa isegunye ko jetiwa ni ooruko jesu. ìṣẹ́gun ẹ̀kọ́ jẹ́ tiwa ní orúkọ Jésù ìṣẹ́gun ẹ̀kọ́ jẹ́ tiwa ìṣẹ́gun ẹ̀kọ́ jẹ́ tiwa ní orúkọ Jésù ìṣẹ́gun ẹ̀kọ́ jẹ́ tiwa ní orúkọ Jésù ìṣẹ́gun ẹ̀kọ́ jẹ́ tiwa ìṣẹ́gun ẹ̀kọ́ jẹ́ ti àwọn èèyàn yìí ní orúkọ Jésù ìṣẹ́gun yẹn ìṣẹ́gun ẹ̀kọ́ jẹ́ tiwa láti sísè lọ ayọ̀ kó gba ìṣẹ́gun yìí gbúàdúà orúkọ Jésù Kristi Olúwa wa ẹ pé orúkọ Jésù yóò jìnnà sí ayé mi láti sísè lọ jìnàrè ọ̀tá àwọn ẹni ìka èèyàn wọ́n máa fi ń lọ orí èèyàn ni o orí rẹ ni ò ní mo ní ọ̀tá wọ́n máa fi ń lọ orí èèyàn ọwọ́ Bye. jẹ́ kíkà jábọ́ lára ewé kí ọlọ́run má mọ̀ nípa rẹ̀ kò sí nǹkan tó ṣẹlẹ̀ láyé tí ọlọ́run mọ̀ nípa ẹ̀ ọlọ́run sì ti gbogbo ẹ̀ kí lọ́lọ́run ò yí nítorí tí èèyàn máa kú ọlọ́run mọ̀ that's why I have a theological aspect about salvation is salvation when people pray internal internal life once you are saved don't let me go theological aspect nítorí tí èèyàn máa kú ọlọ́run mọ̀ bó ṣe ń wòye ó wà ọlọ́run David said all my years are written are before you gbogbo ọjọ́ tó máa lò ọlọ́run mo gbèsè ọlọ́run tó mo wù yẹn so you know about your salvation do let me go that area you know I begin to preach something else You know, because it is a theological aspect you know ọlọ́run tó mọ gbogbo yẹn so you look at everything ohun tí ọlọ́run sátani ò mọ̀ ọlọ́run mọ̀ òun sọ pé kí n súnmọ́ ọlọ́run àti sátani bá ṣe nǹkan God has seen everything God knows everything about your life. O mọ ìbẹ̀rẹ̀ ati òpin ayé so ọlọ́run yẹn o mọ, so he knows everything kò sóto pamọ́ wájú ẹ̀ ọ̀la mi ó mọ̀ àná mi ó mọ̀ ọjọwaju mi ó mọ̀ ìkẹyìn ohun gbogbo náà ìgbà yàrá lọ náà ọlọ́run ohun gbogbo ọlọ́run ọmọjọ́ tí ọlọ́run ọmọjọ́ sì máa ó mọ̀ dáadáa ó sì mọ̀ tó ọlọ́run ló wà but let everything play for himself hallelujah hallelujah can something and then right yes something can be right ọlọ́run lè tún nǹkan kọ ọlọ́run ta ló fẹ́ mọ̀ sí olóṣèjọba ọlọ́run lè tún kọ̀ ṣe ọlọ́run sọ pé every handwriting that been written against me kó o tó parẹ́ ohun tá a kọ̀rọ̀ dì sí mi láti parẹ́ ẹ kó orúkọ jésù ó jìnnà nú ayé mi lónìí ogun àmúbọ́yò ogun àṣetì wọ́n májẹ̀mú ìka ènìyàn wọ́n májẹ̀mú agbé ayé ẹni sẹ́lẹ̀ wọ́n májẹ̀mú afi ọ̀nà ayé ẹni sẹ́rú adójúṣe ẹni májèmọ́ tí ń ba bísínẹ́sì jẹ́ èyí tí ò jẹ́ kó tó okodo yẹn jọ ní orúkọ Jésù tí ń fọ́n erin ní orúkọ Jésù májèmú yẹn àyàn ṣàìdá ẹ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù májèmú májèmú tí ń ba bísínẹ́sì jẹ́ gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa mi mọ tó àdúrà bí business oúnjẹ oúnjẹ oúnjẹ ìyẹn o gàrí ńlá mo kàn mọ́ ṣẹ̀kẹ́ mọ́ ṣàpèjúwe fún ọ ni o ìgbà pásítọ̀ gàrí náà tún tà <laughs> gàrí ó wá ní nǹkan tó fi tó fi ń wọ̀n lórí lórúkọ Jésù kí ọwọ́ Ọlọ́run kó wọnú bísíẹ̀sì yẹn lọ ẹ ṣàmì dáadáa mo ní kí ọwọ́ Ọlọ́run kó wọnú bísíẹ̀sì yẹn lọ bísíẹ̀sì yẹn kó gba àtúnṣe láti sí lọ lórúkọ Jésù bísíǹsì yẹn kó gba àtúnṣe láti sin lọ bísíǹsì yẹn kó gba àtúnṣe láti sin lọ ọwọ́ Ọlọ́run alágbára kó wọnú ẹ̀ lọ ọwọ́ Ọlọ́run kó wọnú bísíǹsì yẹn lọ òkúta kó jáde àṣetì kó jáde lórí bísíǹsì yẹn òkúta kó jáde àṣetì kó jáde àmúbọ́ kó jáde lórúkọ Jésù àmúbọ́ kó jáde lórúkọ Jésù àmúbọ́ kó jáde à ń bọ́ kó jáde ẹwọ ọlọ́run kó bò ó ògo ọlọ́run kó bò ó ẹwọ ọlọ́run kó bò ó ògo ọlọ́run kó bò ó bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ jésù kristi olúwa wa orúkọ jésù olúwa fa orí mi lọ́wọ́ sókè olúwa fà mí lọ́wọ́ sí òkè olúwa fà mí nínú láti inú àdúrà yìí lọ olúwa fà mí lọ́wọ́ sókè mi kò nù àmọ́ olúwa fà mí ní ọwọ́ sókè mú mi kúrò nínú ìhàmọ́ olúwa fà iṣẹ́ mi lọ́wọ́ sókè mú iṣẹ́ mi kúrò nínú àmọ́ olúwa fà ìrìn àjò mi lọ́wọ́ sókè nínú àdúrà ìlọ olúwa fà mí lọ́wọ́ sókè ó yẹ ó yá mbolẹ̀ wá ẹ̀sọ́ gbàdúrà orúkọ jésù orúkọ jésù ọba tó kù nípa àtàgbára olúwa fà mí ní ọwọ́ sókè ẹ fún ọlọ́run alààyè olúwa fà mí ní ọwọ́ sókè ẹ fún jésù kó fa yín lọ́wọ́ sókè olúwa fa ọwọ́ àwọn ilẹ̀ sókè fún oore láyè olúwa fa mi lọ́wọ́ sókè fún oore láyè ní orúkọ jésù olúwa fa ọmọ mi lọ́wọ́ sókè fún oore láyè ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù màkótó lè máa kúra bàtà ẹ gbàdúrà olúwa fa mi lọ́wọ́ sókè nínú àdúrà yìí olúwa fa mi lọ́wọ́ sókè fa ìrìn àjò mi lọ́wọ́ sókè mi ìwúrọ̀ rẹ̀ yìí máa wò ní orúkọ jésù ẹ sọ fún ọlọ́run alààyè pé kí ọlọ́run alààyè kó fà yín lọ́wọ́ sókè ojú ògbúdọ̀ tì í ara ògbúdọ̀ níyìn ẹ sọ fún jésù fà mí lọ́wọ́ sókè ìrìn àjò mi kó bọ́ sí láyé ẹ sọ fún jésù sẹ́ mẹ́kódìaba lè kó ń dara balẹ̀ lè so ń torí kó fà mí lọ́wọ́ sókè fà mí lọ́wọ́ sókè fà mí lọ́wọ́ sókè fà mí lọ́wọ́ sókè ẹ gbàdúrà pé kí ọlọ́run kó fà ọ́ lọ́wọ́ sókè ẹ gbàdúrà pé kí ọlọ́run kó fà ọ́ lọ́wọ́ sókè ẹ gbàdúrà pé kí ọlọ́run kó fà ọ́ lọ́wọ́ sókè ẹ gbàdúrà bí kí ọlọ́run kó fà ọ́ lọ́sọ̀kè ẹ gbàdúrà bí kí ọlọ́run kó fà ọ́ lọ́sọ̀kè ẹ gbàdúrà bí kí ọlọ́run kó forí rẹ sókè ẹ gbàdúrà bí kí ọlọ́run kó fà ọyẹ rẹ sókè ẹ gbàdúrà kí ọlọ́run kó fà ọ̀nà rẹ sókè ẹ sọ fún ọlọ́run olúwa fà mí lọ́wọ́ sókè ọba tó pọ̀ nípa àtagbára olúwa fà mí lọ́wọ́ sókè ní orúkọ jésù fàyè àwọn èèyàn sókè fàyè wọn sókè fàyè wọn sókè fàyè ọmọ wọn sókè gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa ẹ sọ fún jésù ayé mi yóò gbóhùn rẹ láti sìn lọ kò sí ẹni tí ayé rẹ ẹni tí ayé rẹ gbóhùn ọlọ́run tí ayé ẹ wà lókàn ó ní kí ìmọ́lẹ̀ wà ìmọ́lẹ̀ wà o ó ní kí ìmọ́lẹ̀ yẹn kó kù ní ó separate ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ọ̀rọ̀ ọ̀rọ̀ ni àṣẹ ni ọlọ́run bẹ̀rẹ̀ sí sọ wọ́n ti kó dá ọ ní àwòrán àwọn náà ní àṣẹ rẹ lẹ́nu ó ní kí ìmọ́lẹ̀ wà ìmọ́lẹ̀ jáde wá ìmọ́lẹ̀ ò tọ̀hún sí ọlọ́run ọlọ́run ó jáde ní àṣẹ ni àṣẹ náà kó wá lò ìwà ayé mi gba ẹni nínú ọdún yìí láti ìwà ayé mi ò jìyà mọ́ ìwà ayé mi ò sọkún mọ́ ìwà ayé mi ò rẹ̀yìn mọ́ bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ sọ̀tà àṣẹ tàṣẹ ni táwọn àwọn táyé bá ń lo gbèdúgbèdú ṣépè fún yàn àwọn kan sọ pé Eh, èpè ló ṣìpù láti pé oògùn ká ló ṣìpù dù oògùn ká pé ó ṣìpù ọ̀sídẹ̀ ọ̀tọ̀ rẹ̀ ni àṣeyọrí ìmọ̀ ẹni tó ná ẹni tó tó tó náà jẹ́ sọ pé òun ẹ̀hún tó ń ṣe kíní kan òun náà ṣiṣẹ́ fúnra rẹ̀ ibi tí ẹ̀ náà ti yáyàn kíyàn ti yára rẹ̀ ń béèrè nínú ten step to money kíní kan tó kíní ẹni ẹgbẹ́ òṣèlú <laughs> tó bá rí bẹ́ẹ̀ yẹn mọ ọ̀nà ọ̀la ọ̀nà kíní kan tẹ́ máa ṣe rèé ẹni tí wọ́n tẹ́ pé owó wà lọ́wọ́ rẹ gẹ́gẹ́ bí kíní kan ò ṣe kíní kan àyẹ̀wò kẹ́tọ́ ẹni ò ṣe lò fúnra rẹ̀ ẹni owó náà kàmá <laughs> ẹ má yẹ kí sátani tó gbólú ẹ̀ mógùn lóyè ẹ kò ṣe yàn sátani gàdé kó má gbólú ẹ̀ mógùn bẹ́ẹ̀ ni ẹ orúkọ àkókò ti tó ọ̀nà là mo pa ní àṣẹ ní orúkọ Jésù ọ̀nà ọba ayé mi là mo pa ní àṣẹ lónìí ní orúkọ jésù wọ ọ̀nà àṣeyọrí mi ọ̀nà òkè ń dímọ́jọ́ ẹ orúkọ ọ̀nà àṣẹ ni ọba tó ní kí ìmọ́lẹ̀ jáde àbá tó kò rabà tí kèrè mo sàgà ọba tó ní kí ìmọ́lẹ̀ jáde ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ò kọrùn sí ògo mi jáde síta ògo ayé àwọn ọmọ mi jáde síta bóyá máa kó tó kó rábà gbàdúrà gbàdúrà ògo ayé rẹ jáde síta àṣeyọrí yẹn jáde o ogun àṣetì yẹn jáde jáde ogun àmúbọ̀ yẹn jáde ó yẹ sọ fún Jésù àkókò tó máa tókò làbà túnde lè gbogbo para dúà dúà lórúkọ Jésù Kristi olúwa bá mi pẹ́ sórí ọ̀fẹ́ kò máa ṣáàṣì tì í fún Jésù olúwa kò máa ṣáàṣì tì í fún Jésù olúwa ọba tó pàṣẹ tọ́jọ́ tọ́jọ́ yọ jáde ọba tó pàṣẹ tilẹ̀ gbé ó ṣe níyàwó ọba tó pàṣẹ. Jésù gbogbo tó bá bọ́ wá sí olúwa gbà jáde fún mi gbogbo tó bá bọ́ wá sí ìyanu ayé mi wọ́n ti Dáníẹ́lì olórogún Páṣíà ló gbé mọ́wọ́ ṣùgbọ́n ó gbàdúrà ọlọ́run náà ìgbèjà jáde láti lọ gba rí ayé rẹ̀ fún kí ọlọ́run kó náà ìgbèjà jáde láti ọ̀run wá kí ìbéèrè rẹ kó jẹ́ tiẹ̀ ẹ sọ fún Jésù la ipò rẹ̀ àmọ́ nítorí àbá olúwa kó pàṣẹ lónìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó nà and that thing shall be established orúkọ Jésù mo pàṣẹ fọ́nà mi ìwọ àṣẹ ìwọlé wa mo pàṣẹ sí bísíǹsì bẹ̀rẹ̀ tẹ̀síwájú mo pàṣẹ fún ògo ayé mi bú jáde ògo iṣẹ́ mi bú jáde ògo ilé mi bú jáde ní orúkọ Jésù ní ọ̀nà gbogbo làpẹ́tò yàdà lè prando sàkàyàbà lè ntọ́ yàgàbà ìrànlọ́wọ́ máa bọ̀ ní ọ̀nà ayé mi gbogbo ẹ ní orúkọ Jésù ọ̀nà àbáyọ ó La la la la la. ọ̀nà gbéga la. ọ̀nà àṣeyọrí la. ọ̀nà àbùkún la. oúnjẹ la. là fún ayé àwọn èèyàn yìí là lórúkọ Jésù nínú ọdún yìí gbúwà dùà lórúkọ Jésù Kristi Olúwa wẹ sọ fún Ọlọ́run wíwá mi láàárọ̀ ìṣíwájú rẹ jẹ́ kó jẹ́ ìyanu fún mi ohun tó ṣe pàtàkì nìyẹn o màá sì gbàdúrà sí fún ọ Olúwa iwájú rẹ láàárọ̀ yìí olúwa jẹ́ kó jẹ́ ìyanu fún mi ẹ o olórin ẹni pé jésù ṣáà jẹ́ ìyanu fún mi lọ́nà kọ́nà àpè jésù lọ́ba àpè lólúwa àpè lólùgbàlà èmi kò tilẹ̀ mọ orúkọ tí. bá pe Jésù ṣùgbọ́n Jésù ṣẹjẹ́ ìyanu ẹ̀pọ̀ orúkọ Jésù láàárọ̀ yìí ní wà níwájú ẹjọ́ kó fún mi ọ̀la kó di ẹjọ́ di ní àárọ̀ yìí agbára ẹ di mímọ̀ mọ́nà mi gbogbo agbára ẹ di mímọ̀ ayé mi ẹ nínú àwọn ọmọ gbogbo agbára rẹ kò ní mà lórí mi lónìí agbára rẹ kò ní mà ní ìrìn àjò mi agbára kò ní mà òwúrọ̀ má mú ojú òwúrọ̀ tì ọ́ mi ìwúrọ̀ má mú ojú tì Jésù yìí kó já sí ọ̀nà àbáyọ yín kó là lórúkọ Jésù kó já sí ripakele moko pranda yawo wíwá yín láàárọ̀ yìí kó já sí ìyanu wíwá yín láàárọ̀ ya kó já sí ìyanu wíwá ya láàárọ̀ yìí kó já sí ìyanu wíwá yín láàárọ̀ yìí kaliba santo yabo wíwá yín láàárọ̀ yìí kó já sí ìyanu gbọ́ àdúà lórúkọ Jésù wa ya omi ẹ̀sìn àwọn kí ọlọ́run kó sọ àìdí mọ̀nú ayé ojú òní tì í gbogbo ogun ẹ̀gàn fàyà ohun tó ọkàn yín fẹ́ kí ọlọ́run kó ṣe níbi àyè ńlá kí ọlọ́run kó dá yín lóhùn let God answer you níbi tẹ́ ti ké pé kí ilẹ̀kùn ẹ kó ṣí ọ̀nà àbáyọ kó là fún yín ẹ lọ rí mú o ẹ lọ rúgbó yín lò bẹ́ẹ̀ láàṣì rí láì lórúkọ Jésù Kristi olúwa wa àmín àmín àmì lórúkọ jésù hallelujah praise the lord ah, ẹ ká sọ pé àdúrà ìtẹ̀síwájú láàárọ̀ by god's grace àti wà láàárọ̀ by in our time pẹ̀lú òògùn but láàárọ̀ yìí mo pe and also let us remind that our prayer begins on monday our fasting and prayer start on monday uh, fún ọdún yìí mo pe àdúrà ó I think somebody was asking, what should um, well, I've told us to begin to use it. I told you to use it for three days already, except the one for your to use for outside when you're going somewhere in the company. ẹlẹ máa ẹ ti lò yẹn mo sọ pé kẹ lò ó ìyẹn ti ìyẹn ti ṣe àdúrà àti gbàdúrà lórí yẹn already you know, so it's like you can use that now except the one maybe that we I told us that uh, maybe during the time of fasting, I can just pray upon that for us. We just agree on it, on that one. Whether your deodorant or your spray, we, pray upon it. That uh, kí favour kó máa bá yín I Àdúrà yìí kò gbà ó lọ fún Jésù kó bá yín gbé. Àbò Jésù dájú. Lórúkọ Jésù bẹ̀ yín jáde kọ́lọ́run kó bá yín jáde. Ògùn náà kó gbó jáde. Jésù Olúwa wa. Àmín. Thank you for being here. God bless you. Bye bye.